bẹ́ẹ̀ mo ti ní àǹfààní láti gbé saxophone so láti bẹ̀ mo bẹ wà lẹ́yìn ọmọ rápálá òbésèrè mo bá wọn play nígbà yẹn lọ́dún náà lọ́hùn látẹ̀yìn wọn mo play fún Sefiu Alao mo play fún Sule Atawẹ́wẹ́ mo play fún Shina Akanni mi fẹ́ẹ̀ lè rántí mo play many gospel artists but àwọn tó ta ojú mi tí ọlọ́run rán sí mi kí ọlọ́run bá mi fi ọ̀run kẹ́ dáàdì mi olùdásílẹ̀ Fuji Dr. Sikiru Àyìndé Barrister Ọlọ́ládé Òdèrè Shifao ọlá ń bí wọn nínú kọ́lọ́n bá mi kẹ́ wọn gidi torí mo miss wọn gan ni láti bẹ̀ <laughs> ibi táriwo ti wá sọ <laughs> òun lẹ́yìn ẹni tó ń sọ <laughs> ẹni tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ King Dr. Saheed Òṣùpá mátàgbà mọ́lẹ̀ ọdún náà mi bá wọn play lórí stage that's uh, Pasuma ọ̀gá ńlá so mo máa ń bá wọn ṣábọ̀m ni àwọn eighty album wọn mo jẹ́ kan lára àwọn tó máa ń play saxophone ẹ̀ ibi tí mi ò ti rí oorun sùn nìyẹn fún two days mi ò fi lè díjú tó dẹ̀ jẹun tó gbé mi débí rè hey lọ́rọ̀ kan ṣá mo ṣáà rí i pé bí ṣe wọ kó mà nìyẹn pinnu ayé tí mo bọ́ sí. Si mo gbóhùn èṣù tó lọ fi inú náà àpáàdì tó lọ fi hàn mí nínú wọ́ọ̀dù tó gbé wa sí ní gbàgádà yẹn wọ́n jẹ́ ká máa mọ̀ pé ṣàṣàlẹ̀ tó ń wọnú wọ́ọ̀dù yẹn tó máa ń jáde láàyè. orúkọ mi ni Abíọ́dún Lásìsì tí gbogbo ayé mọ̀ sí Súlé SARS tí màmá wa mọ́mí wa rẹ̀fẹ̀rẹ̀mọ́ abimbola Esther Ajayi tó baptize as Solomon tí gbogbo ayé mọ̀ sí Solomon báyìí ọmọ ìlú Abẹ́òkúta ni mí àmọ́ Èkó ló bí mi sí mo bẹ̀rẹ̀ iléèwé mi ní primary school mi ní Army children School ní Fádèyí láti bẹ̀ mo lọ sí Gbobi College ní Fádèyí náà ní Jíbó láti bẹ̀ mo ní àǹfààní láti lọ sí Làkọ́ì college of education láti ṣe music níwọ̀nba ìrìn àjò mi fún ẹ̀kọ́ jù bẹ́ẹ̀ lọ. Uh, actually mo ti ṣàwọn iṣẹ́ kan rí bọ̀ kò pẹ́ mo lọ ṣe bodybuilding mo kọ́kọ́ lọ ṣe ní technical school nígbà yẹn àbùsàn àwọn tó ń ṣe mọ́tò sòṣẹ́ mọ̀ gbogbo ìrìn àjò ẹ̀dá láyé <laughs> ọlọ́run ọba ló yé ibi tí destiny tí àyànmọ́ tó darí mi gbà ibẹ̀ náà mo wà ẹ́. ìrìn àjò mi láti bẹ̀rẹ̀ iṣẹ́ ni ẹ jẹ́ mú láti bí ṣe parí iléèwé nígbà kékeré tínéjà mo bẹ̀rẹ̀ láti chọ́ọ̀chì e, bàbá ìyá mi prophet samuel ọláwálé kògbèrègbè mo bẹ̀rẹ̀ láti chọ́ọ̀chì wọn pẹ̀lú ìlú samba láti bẹ̀ mo bọ́ sórí àkúbà láti bẹ̀ mo ní àǹfààní láti kọ́ trumpet lọ́dọ̀ ẹ̀gbọ́n wa kan mr funṣọ samuel tó ń pè wọ́n ní action lọ́kọ́ mi fèrè gbà yẹn láti bẹ̀ mo sì bọ́ sí orí saxophone ìgbà tí mo lọ play ní MIC ńgbà yẹn ní ọdún lámì lábẹ́ ilé iṣẹ́ Mr Túnjí Òkúnsọ́yà kọ́lọ́n fọ̀run kẹ́ wọn lédi ibẹ̀ mo ti ní àǹfààní láti gbé saxophone so láti bẹ̀ mo bẹ̀ wà lẹ́yìn eh, ọmọ rápálá òbésèrè mo bá wọn play nígbà yẹn lọ́dún náà lọ́hùn eh, látẹ̀yìn wọn mo play fún Sefiu Àlàó mo play fún eh, Sule Atawẹ́wẹ́ mo play fún Shina Akanni mi fẹ́ lè rántí mo play many gospel artists tí mo ti bá ṣeré but àwọn tó ta ojú mi tí ọlọ́run rán sí mi kí ọlọ́run bá mi fi ọ̀run kẹ́ dáàdì mi olùdásílẹ̀ Fuji Dr. Sikiru Ayinde Barrister Ọlọ́ládé Òdèrè Shifao ọlámbí wọn nínú kọ́lọ́n bá mi kẹ́ wọn gidi torí mo miss wọn gan ni láti bẹ̀ <laughs> ibi táriwo ti wá sọ. So, <laughs> òun lè yí ẹni tó ń sọ <laughs> ẹni tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ King Doctor Saheed Òṣùpá mátàgbàmọ́lẹ̀ ẹ̀yìn wọn mo ti wá bẹ̀rẹ̀ ẹ̀yìn náà ẹ̀yìn wọn náà ni mo ti you know so olúwa ṣeun ní gbogbo ọ̀nà bí ní àjò music yẹn ṣe rí nìyẹn ẹ kí ẹ mọ̀ pé tádùá bá gbà tán apá aládùá òǹkà kódà ẹ̀mí ìdárúkọ ọ̀gá ńlá sí bàbá mi pàtàkì ọdún mi bá wọn play lórí stage that's uh, Pasuma ọ̀gá ńlá so mo máa ń bá wọn ṣáàbọ̀m ni àwọn itit album mo jẹ́ kan lára àwọn tó máa ń play saxophone ẹ̀ you know kò sẹ́ni tó kò ṣàṣàlẹ́ni tó lè mọ̀ yẹn because ń dọ̀ láti ń record cause ìyẹn mo ṣàwọn yẹn so tá a bá sọ̀rọ̀ pa ìrírí ìrírí pọ̀ <laughs> tí bá ní máa mẹ́nu bá àríkúrò bí so kàṣá mo ṣàdúpẹ́ pé mo bá wọn ṣe olúwa ṣeun ìrírí kan tí mo kàn lè sọ ìrírí yẹn ìyẹn nọ́mà ṣe mọ̀ ó ní ọdún kan tí ìjọ yẹn wá bọ́ síjọ bẹ́ẹ̀ di ọmọ mi ọ̀gá mi Saheed Òṣùpá wọ́n máa ń fẹ́ kí wọ́n á jò torí wọ́n fẹ́ kí ẹ ti get wọ́n ti ẹ fẹ́ kí má máa sí jò rárá torí combination èmi àwọn olùpẹ̀rí àti kòkòrò combination wa ń gbà yẹn ó ti ní bá ṣe máa ń ṣàwọn yẹn tó jẹ̀jẹ̀ tó máa ọlọ́run máa ń gba gbogbo ògo sojọ́ yẹn mo wá fẹ́ máàkì bẹ́ẹ̀ di ọmọ mi mo wá sọ fún wọn pé ọ̀gá mi nílé wàá ṣó wọ́n wá bẹ̀ mí pé ah mi gbọ́dọ̀ má wá kí n jọ pé ok àwọn máa fún mi iye báyìí kí n fi ṣe bẹ́ẹ̀ fọ́mọ mi ah mo ní but ọmọ mi fẹ́ kí n wà pẹ̀lú òun lé nì pé mo ṣáà ti ń lọ ṣó látijọ́ yìí ok mo wá ti torí ìgbà tí mo gbọ́ iye owó yẹn ṣe mọ̀ mo láti lọ ṣó yẹn àṣetí yàyàn bá wà ṣókótó ṣe mọ̀ aláàánú tó máa tiẹ̀ padà yáyàn lówó yẹn tí wọ́n máa fi dé ṣókótó yẹn ìyá débẹ̀ bàtà dé ṣó yẹn ṣó yẹn wá jẹ́ ṣó Nautica Ìyábọ̀ Nsálé eh, King Dr Saheed Òṣùpá àwọn olórin yẹn pọ̀ ní lost club lọ́dún náà lọ́hùn ó wá jóoru so ọ̀gá ti tètè play tán tiwọn àwọn ti lọ nígbà táwọn olórin tó kù máa parí àwọn parí bíi tòtírì everything ti stop báwọn táwọn wíì ṣe káàdà wọlé nìyẹn àfi bí ẹ pé mi náà wá wá bẹ̀ àwọn tá à ń sọ ìyá mo dẹ̀ ti rí wọ́n táwọn ti pọ́n mi lé mo ti fún wọn lówó tó ń kéde lábájá o lábájá o èmi náà lọ tún mú àfi bìrì àfi gbàálẹ̀ àfi gbò àfi <laughs> olúwa ṣe ọlọ́jọ́ tèmi ìrírí kan tí mo lè rántí nìyẹn ìrírí pọ̀ ó pọ̀ tí bá ní máa kà ìyẹn fẹ́ẹ́ lè jẹ́ zero percent nínú àwọn tó ti ṣẹlẹ̀ but àdúpẹ́ lọ́jọ́ tòní ìwà ẹni tí ò dánú wọn wà láì tà láì nǹkan tó fa ti ẹ jẹ́ kí n kọ́ tẹ̀ sí barrister àti King Dr. Saheed Òṣùpá tí ayé mọ̀ mí mọ́ kí n tún má padà bá bàbá play mọ́ because the Bible says affliction will not arise in the second time ohun tó fà á ni pé. Barista ni mo ti ń kọ́kọ́ play fún so àwọn máa ìgbà tó wá tó stage kan àwọn máa ń sábà lọ jókòó sí Amẹ́ríkà wọ́n máa sábà wà lóyìnbó ìgbà yẹn mo fi ń play fún King Dr. Saheed Òṣùpá so tí báyìí sábà máa wálé ńgbà yẹn kọ́kọ́ kọ́ lè play show bíi mẹ́rin kan padà bọ̀ Saheed Òṣùpá àwọn dúró show àwọn máa play lọ ni so ohun tó fà àwọn méjèèjì dẹ̀ mọ̀ pé mo jọ ń bá wọn ṣe ni so kò sí nǹkan tó wà ìdí nbẹ kò yẹ pé bóyá wà kan ò dáa àbí kan kódà ó ní ààbò nǹkan my time tí mo ṣe lọ́dún náà lọ mo feature barrister mo dẹ̀ feature Saheed Òṣùpá tó bá mi kọrin sí gbà kò tiẹ̀ sí nǹkan tó jọ gbogbo yẹn tí gbogbo ayé bá lè pick kò sí irú show tí mo lè fẹ́ ṣe tí King Dr Saheed Òṣùpá ò ní kọrin bẹ́ẹ̀ àìmọye launching àìmọye indoor tí wọ́n ti ẹ̀ gba kọ́bọ̀ àwọn náà máa kọrin tó tún máa bá mi mobilize kò sí wàhálà kankan rárá rárá kò dẹ̀ ṣe pé bóyá nítorí owó kan ò pé ni mo ṣe lọ bí àbí kinní kan torí pé wọ́n mọ̀ pé ọlọ́run ló ń gba fèrè mi fún èmi ò mọ̀ ọ́n fún mo kàn máa ń gbé dání ni ọba àwọn ọba ló máa ń fún sòtọ́ bá ti tí ọ̀gá olórin bá ti mọ̀ pé ẹni ó mọ̀ ṣe tó di dandan kọ́ máa bá ṣe kọ́ máa pè é. ẹ má jẹ́ parọ́ fún yín <laughs> mi ò lè rántí iye ábọ̀mù kẹ̀ mi ò lè rántí láyé kakulétọ̀ gan tó bá kakuléètì àgbìn náà ni ìdí ni pé tí bá ń kọjá lọ títí gbà mí tí bá ń gbọ́ gospel album mi gbà mí mo kàn máa rántí pé ah èmi mo play fèrè yìí má tún gbọ́ mi ah èmi mo play fèrè mo lè má rántí olórin yẹn gan àìmọye album ti kàn máa wọnú studio tí mi ò ní mo lórin tó kọ́ wọ́n torí pé producer fẹ́ èmi ló fẹ́ lò màá kàn ṣáà play sínú album mi á dẹ̀ máa lọ́ tèmi at the end of the day ìgbà mi wọ́n lè ní lábájá kan ló kọ́ mi ìfẹ́ máa dárúkọ lórin kíní kan ló kọrin ìgbà kan ló mo ti play ṣáàbọ̀m two face rí àdẹ̀ríra sójú ní Vestac but producer ẹnẹ́n tó lè ṣe lábájá lábájá ni mo dẹ̀ díbẹ̀ mo lọ play ẹ̀ but ìgbà tó di bí ijọ́ kẹta ó pè mí ìyẹn two face pé ah òun gba nọ́mbà mi lọ́wọ́ mo try o inú òun dùn o kíní kan òun láìkí bí ṣe so mélòó ni mo fẹ́ kà ábọ̀mù pọ̀ à ó ti pọ̀ jù. èyí tí ayé mọ̀ tí mi ò lè gbàgbé òun níṣẹ́ barista àti òṣùpá which is reality àti questionnaire ìyẹn ni òkè ga jù òkè aláìdé ga jù wọ́n lọ òkè ga jù gẹ́jù gbẹ́pẹ́pẹ́ pararara parapararara parapararara ọ̀rọ̀ tí ṣàgọ́yà ní ìṣọ̀run o so most àwọn èèyàn mọ̀ pé èmi mo play ẹ̀ tó ti yé yé sí so pa ba ba ba ba ba ra ra baba, baba, baba, baba. bàbá ẹnu tí mo fi ń jata ìsídèlé o ẹsí mi lọ́bọ̀ rébé kí nìkan ò lè ṣe so èmi mo play gbogbo ẹ̀ ó pọ̀ sómi ìlè máa ká tòṣùpá torí tòṣùpá pọ̀ gbogbo ayé mọ̀ yẹn èmi nìkan náà mo play gbogbo ábọ̀mù òṣùpá àti barrister àpè méjì. ṣe rí ìwúrí òṣùpá náà ni pé Sule SARS ó ń bá mi ṣiṣẹ́ wọ́n ń lò ìwúrí ẹ̀ ló jẹ́ ṣó ti yé yín sìn wọ́n mọ̀ pé mo máa ń bá Pasuma ṣiṣẹ́ gbọ́ wọn jowú dé gbogbo lẹ́vù yẹn wọ́n ti bí mi rí so wọ́n mọ̀ pé iṣẹ́ mi ni anybody mo lè bá ṣe abọ̀n respect mo fún wọn ni pé mi ò lè bá wọn yẹn play lórí stage ṣó ti yé sìn èmi àti ọ̀gá mi náà ọ̀gá ńlá Pasuma tí mo nífẹ̀ẹ́ táwọn náà nífẹ̀ẹ́ mi gẹ́gẹ́ bí iṣẹ́ tèmi náà máa ń bá wọn ṣe so kò mí kò sí wàhálà pẹ̀lú yẹn náà anyway kò sí wàhálà kankan pẹ̀lú yẹn. ọlọ́run á gba gbogbo ògo ó dẹ̀ ti gba gbogbo ògo olúwa ṣeun bóyá ojú orógún òwò àbí kò èmi ẹ̀ mọ̀ pé tí ẹni méjì bá ń jà koríko lèmi ló yẹ yín sí ọlọ́run ti bá wọn tó bóyá ọjà èmi ò mọ̀ wọn gan pa gbogbo yẹn wọ́n ti ṣe bọ̀ àárín wọn tó ṣà kò tẹ́mi mọ̀ nìyẹn because there was a time ta lọ play ní London kan ní àbí ìlú wo so bá jẹ wà lórí stage King Doctor Saheed Òṣùpá ọ̀gá mi ó dà pé wọ́n fẹ́ tọ̀ àbọ̀ fẹ́ toilet wọ́n wá kùn sí mi létí pé wọ́n tó rán mọ̀ pé kí n máa báṣẹ́ lọ kí n máa ṣe mọ̀ pàtí dẹ̀ ń lọ ìfọwọ́nẹ́sì ni pé tó fi lọ tó fi dé pàtí yẹn ò dúró èmi take ẹ̀ up pẹ̀lú fèrè ni tí joe dẹ̀ stop tó dẹ̀ náwó lọ mo dẹ̀ ń fún fèrè lọ ẹ̀wọ̀n rasa so ó ború nǹkan bẹ́ẹ̀ mi ì fi iṣẹ́ mi ṣeré tó ti dórí stage mi ò kí ń wo èlò ni mo fẹ́ gbà báwo ni kinní kan ah ṣé patí da ṣé wọ́n máa náwó ṣé mo bá ti gbé fèrè ìdání mo máa ń protect orúkọ mi ni so àwọn iṣẹ́ yẹn ni mò ń ni mò ń fún follow up táwọn kan máa rí tó máa ilé ah, la gbọ́dọ̀ lò lágbájá la gbọ́dọ̀ lò kinní kan la gbọ́dọ̀ lò mo ti ṣiṣẹ́ ábọ̀mù studio rí tí wọ́n yẹ pé olórin olórúkọ méjì lọ́jọ́ ní section lórúkọ yẹn ìkan ní ní studio one ìkan ní ní studio two èmi mo dẹ̀ ṣe méjèèjì bẹ́ẹ̀ náà ètò ìwà kọ́kọ́ wá place ilé mo ṣáà ń jẹ mọ̀ wọ́n dẹ̀ jọ mọ̀ so ọpọlọ ló gbà àti ayọ̀ ọkàn tó mi mọ bí ṣe lè put yorùbá yẹn so ọ̀rọ̀ àwọn méjèèjì àbí bóyá ọjà bóyá ẹbí ò mọ kankan gba ẹ bá jẹ parọ́ fún yìí because ẹ ṣe mọ̀ bible ní second corinthians seventeen five seventeen ó ní if any man be in Christ is now a new creature all things are passed away behold all things are become new mo ti di ẹni tuntun i understand so mi ilé àwọn ẹ ṣáà ẹ gbáriwo wọn kankan mọ́ náà everybody ló ti bímọ tí gbogbo ọmọ wọn ti ń ṣoríire tó ti ná ọmọ ọmọ so yẹn bygone is bygone yẹn ti di àfìsẹ́yìn gbogbo táìmù yẹn kí mo tiẹ̀ lè ló fà ìjà náà nǹkan yẹn kan tí mo lè ló fà èṣù ni èṣù kan náà náà ni ó dé ó sáré da gbogbo ẹ̀rù ó dẹ̀ lọ́n tiẹ̀ bọ́ ọlọ́run gba gbogbo ògo apadà ìyá wa mélòó gbogbo wa náà lájọ padà náà anyway bọ́sẹ̀ mọ̀ mo gẹ́gẹ́ bí ṣe sọ lákọ̀ọ́kọ́ mo náwọn kan wà ẹ̀yìn tí wọ́n bá ń jagun lé àwọn kan máa bógun lọ àwọn kan ló máa wà tó máa máa ròyìn ogun tó bó ṣe máa rí nìyẹn nígbà tá padà ìfẹ́ padà wà everything lọ bó yẹ kó lọ ṣe mọ́ àwọn olóyìnbó Yorùbá kò ti pòwe pé ogún ọmọdé kò lè ṣeré fógún ọdún rárá sáà so bó ṣe rí nìyẹn. ní gbogbo ọ̀nà ẹ ṣe é <laughs> ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá ah ìbéèrè ńlá ni gẹ́gẹ́ bí ṣe sọ ṣe rí ọpẹ́ ọpẹ́ òun dúró tí èèyàn bá fẹ́ máa múnú ọlọ́run dùn òun nírú nǹkan tá à ṣe tá a bá ní ká wò ó yẹ kí ti stop interview lórí ọ̀rọ̀ ìrírí ṣùgbọ́n kò ṣe stop torí àwọn kan ṣẹ̀ wọnú àìsàn ẹni tí wọ́n bá ń gbọ́rú eléyìí wọ́n á lè ní ìrètí bí ọlọ́run tó ṣe ti lágbájá á ṣe tàwọn náà ìrírí yẹn ọ̀nà yẹn jìn bọ̀tọ̀ ọlọ́run ṣe lọ́jọ́ tòní hmm, ó bẹ̀rẹ̀ bíi pé tẹ̀mọ̀ kò sí irú àìsàn ńlá tó bá máa kọ́kọ́ ṣèyàn ibà ló máa kọ́kọ́ mú dání bóyá typhoid bóyá bà ìyẹn ni mo kọ́kọ́ rò lákọ́kọ́ ìyẹn náà lákọ́ lọ sí private hospital gba treatment gba ṣe léyìí ṣe léyìí wọ́n bá ṣe léyìí torí pé kò lọ wọ́n á tún ṣe léyìí pàtí mo wá rí pé kíní yìí kò sí improvement bóyá typhoid yẹn ti bóyá ó ti di akọ mo wá lọ sí general hospital ṣẹ̀mọ̀ general hospital kò sí ohun tẹ́lẹ̀ fẹ́ ṣe wọ́n máa kọ́kọ́ ràn gbogbo test sobi test yẹn náà ti dictate pé nǹkan báyìí báyìí báyìí láti bẹ̀rẹ̀ náà ti transfer mi lọ sí Gbàgádà general hospital ẹ mọ̀ àìsàn tí ó ṣèyàn rí ọlọ́run máa yẹ kéèyàn ní experience ẹlẹ́ẹ̀kejì uh, because bíbélì wípé by your scribes we are healed olúwa ti gba gbogbo òkú báyìí ṣẹ́mọ̀ èmi ò mọ̀ pé nǹkan tó máa tó máa jìn tó yẹn ni àwa kan wò bí ẹni pé kan treat èèyàn kó dẹ̀ you know nígbà tá a dé gbàgádà wọ́n gbé mi sí emergency lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo wà lórí bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ tó fún mi drip fúnra mi mo rìn débẹ̀ kò sí kò ń ṣe pọ́njú mímú àbọ̀ fi ṣẹ́ṣà gbé mi àbọ̀ fi wíṣà àjọ rìn pẹ̀lú àwọn tájọ lọ àti ìyàwó mi àti ìyá mi mo rìn wọnúlé mo fúnra mi mo jókòó ẹsẹ̀kẹsẹ̀ èèyàn ti kú lẹ́gbẹ̀ẹ́ mi ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ah mo ṣáà ń tẹnu bọlẹ̀ pé ẹjọ́ kí ni nǹkan tó ṣe ẹni tó kù yìí wọ́n ní nǹkan báyìí báyìí that pé irú nǹkan tèmi náà bá débẹ̀ ah ibẹ̀ lẹ́mí mi ti ń kó sókè pé ah, ah! ṣé kíní ilé tó yìí ni you know ṣojú mi náà ṣe ń ti ẹni lẹ lọ sí mọ́ṣúárì táwọn èèyàn ẹ̀ sunkún hmm. láti ibẹ̀ mo ṣáà ń pariwo mo sọ fún ìyàwó mi pé wá èmi ò lè dúró bí yo èrò bíbá yìí bíbá yìí rí bákan emergency níbi àwọn nǹkan tí mò ń fojú rí yìí wọ́n bá ní case tèmi ò ń ṣe àwọn case tó critical ló wà ní emergency pọ́kọ̀ kọ́kọ́ fún mi ní first stage mi pé wọ́n bá mi arrange bed ní private clinic wọ́n bẹ̀rẹ̀ má tó yá ọba àbá fúnra mi náà mo rìn lókè kò yí pé bóyá bàtà dókè nígbà tí mo débẹ̀ mo wá à ibi fine ibi ìwà òkè ọlọ́run máa ẹ̀kọ́ hospital fine wọn lórúkọ jésù wọ́n wá fún mi bẹ́ẹ̀dì bí ṣe wà lórí bẹ́ẹ̀dì oorun ṣe ti ń gbé mi lọ díẹ̀ díẹ̀ pé kí n tiẹ̀ máa sùn ẹ̀kọ́ náà mo kàn gbáriwo wúmà kan ni ẹ gbà mí o má kú má kú àwọn ọmọ ẹ wà lé ah, mo kàn tún tají ni ẹlòmíì ti tún kú lẹ́gbẹ̀ẹ́ mi ah, kí ló tún wá ṣẹlẹ̀ báyìí mo tún tẹnubọlẹ̀ ń bẹ kí ló tún ṣe ni mo ṣáà ń bẹ̀rù pé kán tiẹ̀ má ní nǹkan yẹn ló tún ṣe the same thing ló tún ṣe nìyẹn tó tún páàkì ẹni yẹn lẹ́gbẹ̀ẹ́ mi ibi tí mi ò ti rí oorun sùn nìyẹn fún two days mi ò fi lè díjú mo wá ìyàwó mi ń disturb àwọn doctor pé ọkọ òun ò rórun sùn kò sí oògùn tán fún mi tán pé kí n lè sùn mí sùn àwọn tó kú yẹn lọ́kàn mi wà lẹ́gbẹ̀ẹ́ pé ah ló dẹ̀ jẹun tó gbé mi débí rè lọ́rọ̀ kan ṣá mo ṣáà rí pé bí ṣe wọ kómà nìyẹn torí bp mi ti gbà tí mi ò sùn tí àyà mi ti kó sókè bí ṣe bára mi ní ayé mi nìyẹn ọdún náà mo ti share experience yẹn dáadáadáadáa ohun tí ojú mi rí mo ti sọ láì mọye ìgbà pinnu ayé tí mo bọ́ sí mo gbóhùn èṣù tó lọ́ọ́ fi inú náà àpáàdì ó lọ́ọ́ fi hàn mí tí mo fojú rí iná inú àpáàdì bó ṣe ń ju àwọn èèyàn sínú inú ayérayé kò sí bẹ́ẹ̀ ni ẹ ṣe lè tóbi tó wọ́n á dẹ̀ ka ẹni yẹn bí ìdérí ọtí wọ́n á wá jù sínú iná yẹn ohun tó wá dunni jù nínú iná yẹn ni pé ẹni yẹn ò ní délẹ̀ títí ayérayé yóò sì máa jẹ ìrora títí ayérayé ẹni á máa já lọlẹ̀ bí ẹni tó ń jábọ̀ láti inú plane pẹ̀lú full force yẹn kò dẹ̀ ní kanlẹ̀ á dẹ̀ máa jẹ ìrora ẹ̀rù ọlọ́run bà mí ìgbà tí mo rí nǹkan ẹ̀ mo ti ẹ̀rù bó ti pin síbẹ̀ ni torí èṣù ń bá mi sọ báyìí tó tún ní kó ti báìbù mo ní èmi ò fi bẹ́ẹ̀ mọ báìbù pé fèrè ni máa fi yan ọlọ́run ṣe mọ̀ láti ibẹ̀ mo ṣáà ń wò pé ṣó ti tọ́ náà ni mo ní kò tiẹ̀ jẹ́ rí ìyàwó mi jẹ́ rí àwọn ọmọ mi kí n wo pò tọ́ wà jẹ́ ti ẹ̀ rí bọ́ ṣe fẹ́ sinmi nílé ayé ó ní kò sáǹfààní pé tó bá ti kú ti kú ẹ̀mí kan ni mo ṣáà rí lẹ́gbẹ̀ẹ́ mi tó wọ white white ẹ̀mí yẹn ló wá sọ fún mi pé sous les sas má lu zopo má lu zopo ṣáàmà ní olúwa ṣẹ̀gàn mi dògo olúwa ṣẹ̀gàn mi orúkọ ẹ ni mò ń pè ni mo fi padà sílé ayé ṣùgbọ́n tí mo padà yẹn tó discharge wa because inú word tó be wa sí ní bagada yẹn wọ́n jẹ́ ká máa mọ̀ pé ṣàṣàlẹ̀ tó wọnú wọ́ọ̀dù yẹn tó máa ń jáde pọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ ìyàwó tọ́lọ́run fún mi ìgbà ṣòro lèèyàn máa ń mọrú ẹ tíyàn gbé sílé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ mo dẹ̀ ń gbà ládùúrà pé èrè tóbìnrin máa ń jẹ nílé ọkọ Ọlọ́run á jẹ́ kó lè jẹ Ọlọ́run á fún mi ní agbára á gbé mi sókè láti lè ṣí ẹ̀tọ́ tó tó ẹ̀tọ́ fún lórúkọ Jésù apá ayé ò ní ká mi mi ì ní rógun àìsàn mọ́ ọfà ayé ò ní bá mi gbogbo ayé tó wá wò mí náà ẹ ẹ ní rógun àìsàn because kankan ni pé mo máa sàn kankan àìsàn ní respect for anybody àìsàn mọ president kò mọ personnel kò mọ olówó kò mọ joyè kò mọ bá àánú nìkan ni ká máa tọrọ fún pọ mo gbà ládùúrà gbogbo ojú tó ń wò mí ẹ ní rógun àìsàn lórúkọ Jésù so experience pọ̀ but nítorí àkókò mo ṣe rọra gé nígbà tí mo wá padà sílé láti gbàgádà ẹ̀ mo ń lọ fún treatment gbaná ti declare pé nǹkan báyìí báyìí ni máa ṣe which is surgery ti máa ṣe so wá níjọ́ kan mi tiẹ̀ tí kò tí ì sowó surgery àwọn èèyàn kan ṣì ń bá mi pariwo ó wá níjọ́ kan ní fẹ́ lọ gba treatment ọmọ ọ̀tá kan wá fi ọ̀kadà lé mi ọmọ ọ̀tá alágbára ni ní side ọ̀dọ̀ wa yẹn wọ́n ti ẹ̀rọ bó fẹ́ béèrè owó lọ́wọ́ mi nígbà súlẹ̀ sars òun ti ń wá mi ti pẹ́ kí ló ṣẹlẹ̀ mo ṣá park ó wá bọ́lẹ̀ lórí ọ̀kadà wá bá mi ó ní òun lálàá ọlọ́run bóun sọ̀rọ̀ pé ohun tí ojú mi rí yẹn kí n sọ fáráyé pé tí bá sọ ohun tójú mi tún máa rí òun ló mú gbogbo orú nǹkan báyìí wá tí mo fi ń sọ ìrírí tí mo rí torí ìgbà tó sọ̀rọ̀ yẹn fún mi ò mọ́jú lé mo láti sáré ṣe fídíò kan láàárọ̀ ọjọ́ kejì ni mo ṣe mọ̀ pé ojú ọlọ́run wà lára mi lóòótọ́ ẹni yẹn sọ fún mi live ó ní ẹ òun gbóhùn ọlọ́run sọ fún òun pé kóun wá mi kàn póun mọ nǹkan tájọ́ dàpọ̀ pẹ̀lú ọlọ́run bó ti yé mi ó ní ọlọ́run ní kí n sọ gbogbo ohun tójú mi rí dáàmì sí pé inú kó máa yẹn tójú mi rí bóun ṣe gbà mí padà sílé ayé òun ni mo sọ mo ṣáà ń bẹ̀ yín ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi tẹ̀ ń wò mí lágbára ọlọ́run ọ̀gá ògo mi ò sọ̀rọ̀ religion mi ò sọ̀rọ̀ ẹ̀sìn o because mo kàn mọ̀ pé ẹlẹ́ran ara ni gbogbo wa gbogbo wa lẹ̀jẹ̀ ń gba ara wa ọlọ́run kan iná ló dá gbogbo wa ló ṣẹ̀dá wa jólì tí tí mo kàn bẹ̀ wá fún ni pé ẹ jẹ́ ká mọ Ọlọ́run ẹ jẹ́ ká fi ayé wa fún torí pé ọ̀la lè pẹ́ jù ọ̀la ó lè pẹ́ jù àǹfààní kí ló jẹ́ fún ènìyàn tó jèrè gbogbo ayé tó wá so ẹ̀mí ẹ̀ nù ṣẹ́rí ẹjẹ́ sọ ọgbọ́ fún yín lẹ́nu <laughs> ọlọ́run bẹ̀ wá sí ó ń pè wá ó ní ká wá ṣe tòun ṣẹ́rí tó bá dijọ́ yẹn kò sí àánú ah kò sí àánú ojú náà wá dàbí kìnìún tí a kò lè kọjú ló ṣe ń pè wá ẹ máa rí imam wọ́n máa wàásù fún wa ẹ ṣètò ọlọ́run ẹ máa rí pásítọ̀ wọ́n máa wàásù tó bá di jọ́ yẹn ọlọ́run á máa bi wá pé mo pè ẹ́ ò gbọ́ ni a máa bi kí báwo lẹ ṣe pè mí ah, ah pásítọ̀ ọjọ́ báyìí pásítọ̀ báyìí tó dẹ dúró imam báyìí tó sọ èmi náà ni so àǹfààní lélẹ̀ platform lélẹ̀ sí i opportunity lélẹ̀ láti tètè tún èrò ara ẹ pa láti mọ ohun tó ń ṣe wò ó jẹ́ parọ́ kan fún ẹ lẹ́nu kò sí ká tó lè máa ṣe níkọ̀kọ̀ kò sọ́wọ́ tó lè máa gbé bọ́ba ayé ò rí ẹ tọ̀run rí ẹ wò ó kí láǹfààní gbogbo kìràkìtà kìràkìtà tó máa kú lẹ́nu tó tún máa lọ wọnú inú àpáàdì ó rí pé wàhálà ni a death without Jesus is a calamity wàhálà ni ẹni tó bá kú tí ò ní Jésù tí ò lọ Ọlọ́run wàhálà ni i'm telling you mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ àbọ̀rọ̀ là ń sọ fọmọlúàbí mo wá bẹ̀ wá mo rọ̀ wá o ẹni tí bá bí ṣe sọ̀rọ̀ mi ẹni tó bá ń bínú ẹrù tọ́lọ́ mọ́ mi lára o ẹ ṣáàbà mi gbà bẹ́ẹ̀ pé bí Ọlọ́run ṣe rán mi ni mo ṣe ń sọ ẹ bá mi gbà bẹ́ẹ̀ Ọlọ́run á gba gbogbo ògo wa á nífẹ̀ẹ́ wa lórúkọ Jésù. ṣẹ́rí ti kidney àìdébẹ̀ ni béèyàn bá débi tó ti ń gba treatment kidney ẹ̀yà àríbáńkà kódà pásọ̀ wà bẹ́ẹ̀ ṣòye èsì kidney ò papọ̀ mọ́ saxophone ohun tó wà tí fèrè funfun máa affect òun ni lungs tí èèyàn bá dẹ̀ ń take care èèyàn nìyẹn ẹ understand fèrè ò ní infection kankan nu ara rárá rárá rárá ti yẹ yín sìn so kidney kò sẹ́ni tí ò lè ní kidney issue ohun tó ń fa kidney ọ̀tọ̀ ni yálà àmupara ògógóró yálà èèyàn ní bp tí ò tọ́jú ẹ̀ bóyá yẹ kó tọ́jú ẹ̀ àwọn nǹkan tó máa ń fa kidney nìyẹn. ìrànlọ́wọ́ owó èrò pọ̀ pọ̀tà àwọn tí mi ò mọ̀ jù ló pọ̀ torí ìfẹ́ àwọn ọmọ nàìjíríà káàkiri nílùú òyìnbó gbogbo wọn náà dìde náà dìde ìrànlọ́wọ́ but àwọn tí máa rántí tí mo lè sọ òun lọ́lọ́run ọba ọ̀gá ògo torí pé bí kò ń ṣòun ni àwọn èèyàn ò ní dìde òun ló lọ́ ń fọwọ́ tó àwọn èèyàn lọ́kàn torí pé ó mọ̀ pé àsìkò tí tó kò dẹ̀ ní tó lásìkò yìí lórúkọ jésù torí pé bíbélì wípé i shall live i shall not die but to declare the words of the Lord in the land of believing mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo wá dúpẹ́ lọ́wọ́ ah ẹjọ́ mi lè dárúkọ ẹni tí fẹ́ dárúkọ yìí láì máa kọ́kọ́ fún fèrè ẹ kọ ẹ fún mi ní just two seconds. mm <laughs> fèrè yẹn bá yẹ máa ti mọ ẹtí tiẹ̀ fẹ́ dárúkọ hmm, màmá mi gidi hmm, màmá mi àtàtà Reverend Mother Abímbọ́lá Esther Ajayi tí mi ò ní gbàgbé táyé máa fi parẹ́ tí ràn mi ò ní gbàgbé táyé máa fi parẹ́ tí mi ì ní fi wọ́n ṣeré rí tí ayé máa fi parẹ́ àwọn ni ẹni tí mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lẹ́yìn tí mo kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀gá ògo because màmá máa ń sọ̀rọ̀ kan wọ́n á ní ẹni tọ́lọ́run bá ní káwọn ṣàánú fún làwọn máa ń ṣàánú fún mo dúpẹ́ pé ọlọ́run lọ bá mi fọwọ́ tọ́ wọn lọ́kàn pé kó ṣàánú fún mi màmá náà dìde náà san gbogbo owó yìí gbogbo owó tí mo nílò àwọn náà san sí hospital yẹn mo dúpẹ́ lọ́wọ́ wọn gidigidi mi ò mi ò kú ònúlé o níwájú ọlọ́run àti ènìyàn mi ò mí tí wọ́n rí lẹ́yìn pé mo kàn rí wọn lórí social media wọ́n post mi ni so àánú ọlọ́run ló gbé wọn rí mi lórí social media àwọn èèyàn ṣáà dìde lọ́tún lọ́sì mo ṣáà rí i pé àánú dìde látọ̀dọ̀ wọn àkọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ wọn lórí tiwọn nìyẹn so wọn ẹ ṣé mọ́mì ẹ ṣé gidigidi mo ti dúpẹ́ mo tún máa máa dúpẹ́ lọ lọ́wọ́ yín ẹ ṣé gan ni mà so bí side of wọn tí wọ́n ṣe rí nìyẹn ìkejì ni King doctor Saheed Òṣùpá ọ̀gá mi mo dúpẹ́ lọ́wọ́ wọn àwọn náà dìde wọ́n ṣèyàn gbogbo ayé lórí pé wọ́n wá sọ́dọ̀ mi wọ́n dẹ̀ gbowó wá bá mi àwọn náà mo dúpẹ́ lọ́wọ́ wọn wọ́n ṣe gan ni. Joseph Mr. Player of Atlanta aláṣẹ iléeṣẹ́ Datanis Technology nílùú Maryland àti Atlanta ní Nàìjíríà wa ń bí ó gbogbo gbà o kú àdó tì mí kò sú ẹ rí àárín èmi àti ẹ ò ní dàrú o ó ti yé ẹ ó ti yé ẹ Joseph àárín wa ò lè dàrú mo dúpẹ́ lọ́wọ́ ẹ ẹ mo tún wá lọ sọ́dọ̀ mọ́mì mi ìyá mi àtàtà alájà Fatis ẹni nadi sí ọjọ́ bẹ́ẹ̀dẹ̀ wọn on the twenty eight níjọ́ Thursday lọ́jọ́ bí wọn mo dúpẹ́ lọ́wọ́ àwọn náà wọ́n ṣe ta àwọn tí fẹ́ gbọ́rọ̀ mi náà tó bá ti ń gbọ́n máa ń dìde ni mọ́mì ẹ̀ ní ṣẹlẹ́yà ẹ̀ ní rúgun àìsàn ẹ̀ ní wálẹ̀ lágbára ọlọ́run àjàgbé Habib hmm, ọ̀rẹ́ mi àtàtà ọ̀gá mi kékeré aláṣẹ iléeṣẹ́ bíblà investment lápapá bàbá àlìámì ṣe mo dúpẹ́ okú gbogbo gbà mí mi ní wáìtì o àjàgbé Habib ṣíàmà mi alhaji kazeem fashola lágàràwò bàbá ìṣàkẹ́ ẹ ṣé gan ẹ kú àdúró tì mí mi ò lè gbàgbé yín mi títí láéláé ṣáàmà mi àtàtà déyẹmí akínrìnàdé ọmọ àjàní aláṣẹ iléeṣẹ́ dayem water and bakery nílùú Texas lamẹ́ríkà tó ṣẹ̀wá ṣèṣílé lọ́wọ́lọ́wọ́ yìí àti bẹ́ẹ̀dẹ̀ ọ̀rẹ́ mi àtàtà tipẹ́tipẹ́ okú àdúró tì mí mi ní wá ẹtì ilé iṣẹ́ tó ṣe dálẹ̀ ó máa gbèrú gbogbo ayé ló máa mọ̀ lórúkọ Jésù òòdì ṣọ́ọ̀tì ń bẹ̀ lágbára Ọlọ́run Èdùmàrè mo dúpẹ́ lọ́wọ́ mi náà pìrìsẹ́ńtà wa mo dúpẹ́ omi ìlé má dárúkọ èrò pọ̀ èrò pọ̀ ẹ jẹ́ ká dé olóòtú ṣe fẹ́ kí n sọ fẹ́ kí n sọ ẹ ṣọ́ máa sọ o fèrè ni mò ń fún jàre fèrè ni mò ń fún hmm. fèrè náà ni mò ń fún ó kọ̀ jẹ́ pé another dimension ni ohun àtijọ́ ti ré kọjá lọ mi ò kàn ṣiṣẹ́ ayé mọ́ ni mi ò ṣiṣẹ́ ayé mọ́ pọ̀tí yẹn ò mí pé bóyá èmi àti ọ̀gá mi kí n tọ́dọ̀ Saheed Òṣùpá fira wá lẹ̀ o ẹ má ṣe mí gbọ́ Olúfimọ àfira wá lẹ̀ o ó pọ̀ yẹn pé àwọn iṣẹ́ gbére gidigidi gbàgbére ní ìṣàkọsẹ́ yẹn mọ́ bọ̀ mo ti ní gospel band tèmi tí mo fi yin Ọlọ́run tá a fi ń ṣe iṣẹ́ ìyìn rere ìyẹn ni mo ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò ṣe yẹn mọ́ sáà mi ò ṣe ṣe ayé mọ́ mo pẹ́ díẹ̀ gan mo pẹ́ díẹ̀ so mo ti fi gbogbo ètò kù sọ́wọ́ Ọlọ́run. ní àwòkọ́ṣe mi màá dárúkọ wọn màá dárúkọ èèyàn kan bí màá dárúkọ èèyàn kan nílùú ọba àwòkọ́ṣe mi Kekualon lórúkọ tó ń jẹ́ gospel saxophone player ni. Amẹ́ríkà ló wà àwòkọ́ṣe kejì mi ń bí òun ni sasti sasti la máa ń pè wọn hmm. àwọn náà ti dúró tì mí láti ilẹ̀ ìgbà tí mo kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ fèrè mo rántí pé àwọn ọmọ kọ́ gbé fèrè lọ bá lé ńgbà níjẹ̀ṣà tó ní máa ṣe báyìí ṣe báyìí ṣe báyìí. inspiration máa ń wà lára ni fún ẹ tí ọlọ́run bá bímọ fún ẹ tó bá ti wàá dìtì mọ́ kí nǹkan ṣàpèjúwe ń sìn ó dàbí Ronaldo tó jẹ́ fúbọ́là tó ti yẹ yín sìn ẹ ṣáà rí iye club tó ti play tí Ronaldo bá ń play bọ́ọ̀n bí kan sìn ball is ball skill is skill ó ti wà nú ara ẹ̀ tó ti yẹ yín sìn Ronaldo ń play nu Man U kò ní kó play ní kí lorúkọ klọ́ọ̀bù wa klọ́ọ̀bù wa tí mo lè dárúkọ nàìjíríà yìí kàtí ẹ̀ ní shooting star tó bá gbé bọ̀ ńbẹ̀ náà wọ́n á mọ̀ pé èèyàn kan play láàrin àwọn player tó wà mẹ́ẹ̀ so bó ṣe rí nìyẹn kò sí tí bá ti gbé fèrè tẹ́ bá kọrin kan sí nǹkan tí máa play máa wá ó máa wá so ó mú mi rántí ábọ̀mù ṣáàmà mi Jíbọ́lá Alábí Pàṣúmà ọ̀gá ńlá bàbá mi a wà ní studio ọjọ́ yẹn so bó ṣe ń ṣorin yẹn mo wá gbé fóònù mi kọ́ọ̀lù wọlé ríngìtò tó wá jáde nínú kọ́ọ̀lù yẹn nínú Nokia gbà yẹn wọ́n á wò pé ah jẹ́ kí n fix kínní sínú òun ní kí n fi ṣe intro intro yẹn ríngìtò yẹn jẹ́ pam this is my music this is my song my song orí ti yàtọ̀ àlùkò gan pa pàmpàdà pàmpàpà pàdà pàmpà pàmpàdà pàdà pàmpàdà pàdà pàdà dáadáa so bó ṣe rí nìyẹn so ó ti wà lára ó dàbí orin king sọdọ Dr. Saheed Òṣùpá ọ̀gá mi ni ọ̀gá mi ọ̀gá mi gangan ṣẹ̀mú ó lórin kan tọkọ àwọn náà mọ̀ wọ́n mẹ́tọ́ ní òun náà àṣejọ fira wa ṣeré ọmọ pé bọ́mbà tó bọ́mbà ni wọ́n ti mọ̀ ọkọ̀ mo fẹ́ gbọ́ kókó kó ibà no Eh, hmm, onílù fi ìlù sí ẹ bá ti fi ìlù sí ká sì wọn kọ ohun kan tí máa play ìjó lórí gángan lyrics lórí gángan ṣe mọ̀ kíní ẹ dẹ̀ ó sink wọnú ra wọn tó bó ṣe rí nìyẹn téèyàn bá ti ń gbọ́ téèyàn lọ bí iṣẹ́ ní gbogbo ìgbà téèyàn sinmi téèyàn play gbogbo ìgbà inspiration máa wà lára téèyàn dẹ̀ fọlọ́run sílẹ̀ kò sí orin tẹ́lẹ̀ kan sìn kò lè gbà mí ní tí màá fi mọ nǹkan tí mo fẹ́ ṣe sí so bó ṣe rí nìyẹn but èmi kọ́ o ọlọ́run ni o èmi kàn máa ń gbé dání ni o kò yé mi náà o. ìmọ̀ràn mi ni pé kò sí gbogbo nǹkan tá a fẹ́ ṣe nílé ayé ẹ ṣáà jẹ́ kọ́ ọmọ ọlọ́run ká nú inú mímọ́ òun lèèyàn lè fi ṣàṣeyọrí òun lèèyàn lè fi débi tó ń lọ kéèyàn wá ní àforítì ṣẹ́rí àwọn onífèrè wá sí tó ń jáde ń sìn owó owó owó owó ni tó bá ti mọ nǹkan kékeré kan no ọ̀rọ̀ music kò rí bẹ́ẹ̀ àforítì lẹ́yìn ọlọ́run àforítì ní kejì kéèyàn dẹ̀ ní ayọ̀ ọkàn ṣẹ́rí téèyàn bá ní àforítì nídìí iṣẹ́ yìí ó mú mi rántí ọ̀gá mi kan a máa ń pè wọ́n ní Mr Adémọ́lá Adélakùn wọ́n pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ kí orúkọ mi ring níbi album ṣíṣe cause producer táyé mọ̀ gidi ni wọ́n ẹni iṣẹ́ tó bá ti pè wọ́n sí èmi náà máa ń pè nǹkan tó máa ń yà wọ́n lẹ́nu ni pé mi ò bá wọn sọ̀rọ̀ owó rí mi ò ever sọ pé ah èlò lẹ́fọ̀ wọ́n máa máa gbọ́ mi tí bá parọ́ mi ò ever béèrè lọ́wọ́ wọn èlò lẹ́fẹ̀ fún mi sà àìmọye ìgbà tó yẹ pé ta bá ṣe tán náà owó lè pọ̀ lọ́wọ́ wọn tó máa ní sùn a máa ríra ni o mò ń lọ nìyẹn so mo padà jẹ gbogbo èrè yẹn ìjọ tó máa padà tún ṣoore ńlá kan fún mi náà tó tún mú mi mọ̀ èèyàn ńlá kan náà mo fẹ́ lè ní nǹkan tẹ́ni yẹn ṣe fún mi mo kó gbogbo èrè àwọn iṣẹ́ tí mo ti ṣe fún wọn yẹn so bó ṣe máa rí nìyẹn ìmọ̀ràn mi náà fún àwọn tó ń bọ̀ náà nìyẹn téèyàn bá lè ní ayọ̀ ọkàn tó lè ní àforítì nídìí iṣẹ́ yìí ó máa débi tó ń lọ because inú àforítì yẹn ló ti máa ṣe fẹ́ni tó máa padà link yẹn lọ́jọ́ iwájú. òdeere tí wọ́n lè pè mí sí. mo máa ń play ní wedding mo máa ń play ní church mo máa ń play surprise mo máa ń play ní ṣílé mo ní àwọn gospel band mi tó jẹ́ hornsline tàjọ máa ń ṣiṣẹ́ tó jẹ́ ibi tá a bá dé ọ̀run á sọ̀kalẹ̀ fèrè fèrè máa jẹ́ kí ọ̀run àwọn áńgẹ́lì á gbọ́ fèrè fèrè tó máa dún látẹ̀yìn ah, ah, ọ̀gá mi kan wà tó ń gbọ́ mi Debolite <laughs> ó mọ̀ tó mọ̀ nǹkan tí mo sọ <laughs> fèrè máa dún táwọn ẹ̀mí máa sọ̀kalẹ̀ so bó ṣe rí nìyẹn torí fèrè ya ti fi lọ́wọ́ Ọlọ́run òun ló ń bá ṣe ẹ má jẹ́ ń parọ́ fún yín torí ara ò lè ṣe ẹ̀mí mímọ́ ló lè ṣe so mò ń lọ ṣó tó bá dẹ̀ pé wà á lọ nọ́mbà mi ni zero eight zero three three three four three zero zero six zero eight zero three three three four three zero zero six òdo ẹ̀jọ òdo ẹ̀ta ẹ̀ta ẹ̀ta ẹ̀rin ẹ̀ta òdo òdo ẹ̀fà ẹ̀ṣẹ́gun ni ti alájí àgbà ẹ jẹ́ kí n fún méjì bẹ́ẹ̀ ẹ̀ eléyìí kan tó bá sì lélẹ́ yà. Thank <laughs> you. kan nìyẹn ti reality. Mm. ìkejì barista nìyẹn ẹ jẹ́ kí n wá wo inú tòṣùpá ọmọ akọ̀ọ̀kan tó máa ní ṣeré ẹ ẹ. níbi kọrin tó dùsù lá, àwọn àyè máa gbọ́ kò sára àti ilé